ẹni tí gbogbo wa máa ń bomi ọgbọ́n ìjìnlẹ̀ fún nínú ọ̀rọ̀ rẹ̀. ní gbogbo ìgbà. ní gbogbo ìgbà kú ìgbà tó bá ti ń dá wa lẹ́kọ̀ọ́. ẹ nàá. ta lẹni náà tá à ń sọ. wákàtí ni. tí ò ju bàbá wa lọ. bẹ́ẹ̀ ni. ọ̀mọ̀wé Dr. Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé tí wọ́n jẹ́ mọ́gàjì gbogbo olóòní bùbọ́ pátápátá. ìbánimọ̀ lọ́la ẹ̀gbọ́n mi dáadáa máa wọlé. ọba lọ́la ni kì í ṣe pé bí n bá ní mo rọ́ba lọ́la. fáyemí máa wọlé. fún àbọ̀ síbi ọdún ìṣẹ̀ṣe ní ilẹ̀ ìbàdàn ní èní ọdún ìṣẹ̀ṣe ti ọdún 2023 mo ṣe níwúre pé ẹ̀mí wa a ṣe púpọ̀ ọdún láyé ìdánilẹ́kọ̀ọ́ tí a fẹ́ ṣe ní èní wọ́n ní pàtàkì ọdún pàtàkì ọdún ìṣẹ̀ṣe ìgbọ́n a ṣe àtúnṣe díẹ̀ ráńpẹ́ sí àkòrí náà a pè ní ọdún ìṣẹ̀ṣe ìtumọ̀ àti pàtàkì. ní àkọ́kọ́ mo ṣe eriwo yà eriwo yà eriwo yà ẹ pa òrìṣà o ẹ pa òrìṣà ẹ pa òrìṣà ìkíni. mo kí gómìnà wa ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí mákindé mo kí kọmíṣánná fún ètò àṣà ọ̀mọ̀wé wàsíù ọlátúbọ̀sún olùdarí fún ọ̀rọ̀ àṣà àti ti ìrìn àjò afẹ́ gbogbo yín ni mo kí a kí gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni mo kí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀mọ̀wé ẹni ọ̀wọ̀ Fẹ́mi Ìbíkúnlé mo ṣe kábíyèsí fún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn bàbá mi Ọlálékan Balógun Ògúnmádé kí adé ó pẹ́ lórí bàbá bí a ṣe ń kí olúbàdàn ilẹ̀ ìbàdàn a kí bàbá wa Báṣọ̀run ti ìlú ọ̀yọ́ àgbọ̀yè Yusuf Akínadé bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn ládéládé ní ìpínlẹ̀ ọ̀yọ́ a kí àràbà ilẹ̀ ìbàdàn tí wọ́n tún jẹ́ alága fún ìgbìmọ̀ àwọn olórí ẹ̀sìn ìṣẹ̀ṣe nípínlẹ̀ ọ̀yọ́ bàbá wa Ifálérè ọ̀dẹ́gbèmí ọ̀dẹ́gbọlá mi ò ṣaláì kí ààrẹ ọba ògbóni àgbáyé tó fi ìbàdàn ṣe bùdó mọ́gàjí àlàdé ọmọtọ̀ṣọ́ ajé olóòlù akí ààrẹ ẹgbẹ́ àjọ ẹlẹ́sìn ìbílẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ sọfíọ dásọ́lá adéfàbí ààrẹ ẹgbẹ́ ìṣẹ̀ṣe yorùbá foundation tí wọ́n tún jẹ́ baálẹ̀ ìlú ọmí abọ́dẹrìn nílẹ̀ ìbàdàn tí wọ́n tún jẹ́ baálẹ̀ òrìṣà yemọja akíyín bàbá wa omíkunmi ẹgbẹ́ládé akí olúwo aláàfin ti ọ̀yọ́ olúwo ìṣẹ̀kẹ̀ olúwo ìṣẹ̀yìn àràbà ògbómọ̀ṣọ́ olúwo kìsì gbogbo àwọn olúwo olúwo ni a kí tó fi dórí àwọn gbogbo olúwin mọ́gbà àpọ̀kè àti gbogbo olúwo ògbóni àti àwọn àpènà tó fi dórí gbogbo àwọn ìyá nífà wa gbogbo bẹ́ẹ̀ la kí gbogbo oníṣẹ̀ṣe àwọn oníròyìn tó wà níbí a kí yín bí ẹ kú àbọ̀ síbi ọdún ìṣẹ̀ṣe kí ni ìṣẹ̀ṣe ọ̀sọ̀ pé ó tọ́ ó yẹ kí a kọ́ wa pé kí ni ìṣẹ̀ṣe torí ó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń bẹ̀rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà oríṣiríṣi ìtumọ̀ ni àwọn ènìyàn ti fún ìṣẹ̀ṣe ni a ò nílẹ̀ máa mú ẹnu bà gbogbo ìtumọ̀ yìí torí ó pọ̀ àwọn kan ní ìṣẹ̀ṣe wáyé láti ara iṣẹ́ àti ìṣe ṣùgbọ́n èyí ò lè rí bẹ́ẹ̀ rárá torí pé àbájáde tí a rí tí a bá kan iṣẹ́ àti ìṣe papọ̀ ni ìṣẹ̀ṣe tí àmì rẹ̀ máa jẹ́ remíre ó túmọ̀ sí pé tó bá jẹ́ iṣẹ́ àti ìṣe kò lè jẹ́ ẹ̀sẹ̀ ṣe iṣẹ́ ṣe ló máa jẹ́ ẹ má jẹ́ kí á gbà pé ní ti ìṣẹ̀ṣe àwọn àmì ohun tó wà ní orí rẹ̀ ní dòdòre ìṣẹ̀ṣe ó gba àmì ìṣẹ̀ṣe ní tiẹ̀ gba àmì àárín tòkè àti ti àárín nígbà tí ìṣẹ̀ṣe gba àmì ìsàlẹ̀ ti ìsàlẹ̀ àti ti àárín fún ìdí èyí ìṣẹ̀ṣe kò lè jẹyọ láti ara iṣẹ́ àti ìṣe kí á má wulẹ̀ ṣòkò máa mẹ́nu bà ohun tí àwọn èèyàn míì tún sọ. ní ti bàbá wa ọ̀jọ̀gbọ́n Tóyìn Fálọlá ní ọdún 2018 nínú ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n ṣe nígbàkan mọ̀pó níbí nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí Olúbàdàn wa àná àwọn sọ pé ìṣẹ̀ṣe ni how things begin how things begin ní ojú ìwé kìíní nínú ìwé ìdánilẹ́kọ̀ọ́ wọn náà bí nǹkan ṣe bẹ̀rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ tí ọ̀jọ̀gbọ́n Fálọlá fún ìṣẹ̀ṣe òun náà ló súnmọ́ jù nínú onírúurú ìtumọ̀ tí àwọn ènìyàn ti fún ìṣẹ̀ṣe síbẹ̀síbẹ̀ ààyè wà nínú ìtumọ̀ náà ní èrò tiwa àwòye pé ìtumọ̀ yìí bí nǹkan ṣe bẹ̀rẹ̀ kì í ṣe ìtumọ̀ ìṣẹ̀ṣe bí kò ṣe ìtumọ̀ ìṣẹ̀ bí nǹkan ṣe bẹ̀rẹ̀ bí nǹkan ṣe jáde tàbí bí nǹkan ṣe sun wá bí omi ni ìtumọ̀ tí a lè fún ìṣẹ̀ tí a bá sọ pé nǹkan ń ṣẹ̀ ibi tí nǹkan ti ṣẹ̀ ibi tí ó ti sun nítorí pé ó jẹ́ orúkọ tí a ṣẹ̀dá láti ara àfòmọ́ ìṣẹ̀dá ìbẹ̀rẹ̀ ì àti ọ̀rọ̀ ìṣe sẹ̀ tó túmọ̀ sí sun kí nǹkan sun bí omi tàbí kí nǹkan bẹ̀rẹ̀ tàbí kí nǹkan jáde láti nǹkan èyí fi hàn pé ìṣẹ́ túmọ̀ sí ìsun tàbí orísun ìṣẹ̀ yìí àti ìṣe ni àkànpọ̀ tó di ìṣẹ̀ṣe ìṣẹ́ túmọ̀ sí ìṣe túmọ̀ sí ìhùwàsí bí a bá wo àlàyé òkè yìí a lè ṣe àpéjúwe ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí orírun ìhùwàsí níwọ̀n ìgbà tó jẹ́ pé ìhùwàsí ẹ̀dá ni ìṣe ẹ̀dá a lè sọ pé ìṣẹ̀ṣe túmọ̀ sí orísun ìṣe bẹ́ẹ̀ ni ìṣe ìran kan yàtọ̀ sí ti ìran mìíràn èyí ló mú Ifá sọ nínú odù kan pé ilé ìwọ ọjọ́ ọ̀nà wọ sọ̀kan bí bàbá bí àlọ́ ọmọ bàtálá ètí lọrin ìkápò ohun tí í ṣe Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ní ilé wa kò jọ ìyẹn pé kò jọra wọn bẹ́ẹ̀ ni ọ̀nà ọ̀sọ̀kan ìyẹn ni pé ìṣe ìlú ìṣe ìran kan ó yàtọ̀ sí ti ìran mìíràn bí a bá wá wo ìṣe ọmọ Odùduwà nípa ohun gbogbo ó dájú pé ó yàtọ̀ gédégédé sí ti ìran mìíràn bí ó tilẹ̀ jẹ́ pé ìṣe ẹ̀ka kọ̀ọ̀kan nínú àwùjọ ilẹ̀ Oòduà tiẹ̀ tún máa ń yàtọ̀ síra wọn ó ní àbùdá àṣeyàtọ̀ ṣùgbọ́n àwọn ohun tó pa gbogbo ìran Odùduwà pọ̀ ni ó ṣe ìyàtọ̀ láàrin ìran Odùduwà àti ìran mìíràn ìṣẹ̀ṣe ni orísun ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìran Odùduwà àwọn nǹkan wo wá ni a lè pè ní ìṣẹ̀ṣe èyí ni pé àwọn nǹkan wo ni orísun ìṣe wa ìdáhùnsí ìbéèrè yìí ni a lè rí nínú Odùfà Ògúndàwọ̀nrín tó sọ pé òkúnsùnàre nàre ọ̀sàsúlẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ aláyé ń alásàn ń orí ọ̀tá àwọn àgbà àmọ̀léwò gbẹ̀yìn ọ̀rọ̀ wò wọ́n rí i pé òsùn ọmọ wọn ṣubú wọn fi rungbọ̀n díyà pinpin ọtí inú agara ní sáré garagara bí ètí ọ̀bàrà wájú bẹ́ẹ̀ ni olè bàrà wájú adébábọ́pẹ́ tó ti wáyé tí ọ̀lẹ́lẹ̀ mọ́ tó fojoojúmọ́ sọ jàǹgbàlà fíò jàǹgbàlà fíò agbéjí agbémasùn arófán wọn láwọn ń lọ rèé ṣe bọ nílé ọlọ́fin alùkò jí wọn ti mẹ́wù ó sùn wọ̀ wọn láwọn ń lọ rèé ṣe bọ nílé ọlọ́fin odídẹrẹ́ nìkan ló ṣe kóun ó lè bá a nìyí ó ṣubú yẹ́gẹ́ kó farana gbé epo ìkó òdì ẹ̀kẹ́ rírí kẹ́ ìkó òdì ẹ̀kẹ́ bẹ́bẹ́kẹ́ bẹ́bẹ́ bí bá tún ṣẹ̀ṣẹ̀ tí so lórí oró láyé abùkún ṣẹ̀ṣẹ̀ tí ń sọ lórí orò níparun ìyá ẹni ìṣẹ̀ṣe bàbá ẹni ìṣẹ̀ṣe orí ẹni ìṣẹ̀ṣe ikin ẹni ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làábọ̀ nífẹ̀ẹ́ ká tó bọ ẹbọra ẹsẹ̀ fẹ́ yìí tọ́ka sí ohun mẹ́rin pàtàkì tó jẹ́ orísun fún ẹ̀dá àwọn náà ni ìyá ìyẹn ni àwọn alálẹ̀ ilé ìyá ẹni bàbá àwọn alálẹ̀ ilé bàbá ẹni orí tó jẹ́ òpó tó gbé ẹni ró tí ṣẹlẹ́dẹ̀ ẹni àti ikin ìkejì àmì fún òrìṣà ẹni yálà ẹni tó jẹ́ oníṣàngó ẹni tó jẹ́ ọlọ́bàtálá àbí ẹni tó jẹ́ oníyemọja àwọn nǹkan mẹ́rin wọ̀nyí ni ìgbàgbọ́ ilé Oòduà gbà pé ó ṣe pàtàkì àwọn ni a gbàgbọ́ pé a gbọ́dọ̀ kọ́kọ́ bọ kí a tó bọ òrìṣà tàbí ẹbọra mìíràn orin ìparí ẹsẹ̀ ifá náà sọ pé a ó bọ̀ ṣẹ̀ṣẹ̀ o a ó bọ̀ ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀dé là ó bọ̀ káwọn tó bọ̀ òrìṣà. ohun tí ẹsẹ̀ báyìí ń sọ ni pé ó ṣe pàtàkì fún ẹ̀dá kan láti bọ àwọn alálẹ̀ ilé bàbá rẹ̀ àwọn alálẹ̀ ilé ìyá rẹ̀ orí rẹ̀ gẹ́gẹ́ bí òkú tí ó péró kí ó sì bọ òrìṣà tí í ṣe alábàáwáyé rẹ̀ kí ó tó bọ òrìṣà mìíràn yẹn ni pé bí ènìyàn bá jẹ́ oníṣàngó ìṣẹ̀ṣe rẹ̀ ni alálẹ̀ ilé bàbá rẹ̀ alálẹ̀ ilé ìyá rẹ̀ orí ti ẹ̀gán àti ṣàngó tí í ṣe òrìṣà rẹ̀ kó tó tún wá bọ òrìṣà mìíràn nìyẹn lẹ́yìn òrìṣà alábàwáyé àwọn nǹkan mẹ́rin yìí ni ifá gbà pé ó ṣe pàtàkì jù fún ẹ̀dá ìdí nìyí tí ifá tún fi sọ nínú odù kan pé ọ̀sán ọ̀sán pẹ́ òru òru pẹ́ ọ̀fà bẹ̀bẹ̀ méjèèjì lúra mú pẹ́pẹ̀pẹ́ bí bá bóye yẹ ẹni tó lóun ó gbé ni bí a ẹni tó lóun ó gbé ni bí bá borí ẹni tó lóun ó gbé ni bí bá fún ẹni tó lóun ó gbé ni kì í gbé ni tì í yẹyẹ ni kì í pè ní tì yẹyẹ ni kì í pè ní tì bàbá ẹni kì í pè ní tì kì í pè ní tì orí ẹni kì í pè ní tì kì í pè ní tì kíkẹ́ ẹni kì í pè ní tì. àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni ifá sọ pé kí ẹ̀dá kà fún jùlọ ifá rí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí gẹ́gẹ́ bí òpó tó gbé ayé ẹ̀dá dúró èyí ni ifá fi sọ nínú ẹsẹ̀ fáìdí ogbè kan pé igun mẹ́rin ẹni kì í dúró tì ní kí apá okun ni orúkọ yìí ìṣẹ̀ṣe náà ni a sì tún fi ń perí ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá nítorí pé òun ló bí ìgbàgbọ́ yìí bí ó tilẹ̀ jẹ́ pé àwọn kan fẹ́ máa fi ifá tí í ṣe ọ̀rọ̀ Olódùmarè perí ẹ̀sìn yìí tí wọ́n á pè ní ẹ̀sìn ifá nígbà tí àwọn kan fi òrìṣà tí í ṣe òjíṣẹ́ perí rẹ̀ tí wọ́n á pè é ní ẹ̀sìn òrìṣà nígbà tí àwọn kan tiẹ̀ ń pè ní ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá èwo wá ni ọdún ìṣẹ̀ṣe ọdún ni àsìkò tí a fi ń tí a fi yíyípo ìgbà tàbí oṣù yà sọ́tọ̀ a lè fi ìgbà òjò tàbí ìgbà ẹ̀rùn ka ọdún tàbí kí a ṣe àmúlò yíyípo oṣù méjìlá ọdún náà tún ni ayẹyẹ tí a fi ń sọrí nǹkan kan ní àsìkò kan ọdún ìṣẹ̀ṣe ni àsìkò tí a yà láti ṣe ìbọn fún àwọn alálẹ̀ ilé ìyá ilé baba orí àti òrìṣà ẹni pẹ̀lú èròǹgbà láti lé ibi dànù kí a sì fa ire wọlé ẹsẹ̀ ifá kan fìdí èyí múlẹ̀ pé ìbọlé ìbọlá wúre bí bàbá ọ̀run mi la ìbọ́sà kápọ̀ ẹ̀dẹ́ ní ọba ó ní ẹni tó fẹ́rẹ̀ gbogbo ní ẹ ṣàmọ̀ ń ṣe bọ ìbọ́lẹ̀gbẹ̀ ìbọ́lá wúre ẹni tó fẹ́ lé gbogbo bí wọgbó ẹ ṣàmọ̀ ń ṣe bọ ìbọ́lẹ̀gbẹ̀ ìbọ́lá wúre ìbọ́ yìí ni ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ sọ pé ó yẹ ní ṣíṣe kí gbogbo ohun tó ń jẹ́ aburú bí ikú àrùn òfò ẹ̀gbà èṣe àṣerí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè jìnnà sí ẹ̀dá kí gbogbo eré bẹ̀rẹ̀ lórí àìkú bàbá ẹ̀ wa ajé ìrì aya tọkọ tọmọ àti àtúbọ̀tán rere nílé ayé kí ó lè jẹ́ ti èèyàn. ọdún ìṣẹ̀ṣe yìí ni ọ̀kan lára ọdún tó pa gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ yorùbá pọ̀ bí ènìyàn jẹ́ oníṣègùn tàbí ẹlẹ́dàn tí a pè ní ológo ni dandan ni kí ó ní alálẹ̀ ilé bàbá àti ìyá kí ó ní orí tí ó jẹ́ èyí tí àpapọ̀ rẹ̀ pẹ̀lú òrìṣà àbáwáyé rẹ̀ á jẹ́ tí a pè ní ìṣẹ̀ṣe ìdí nìyí tí a fi ń pe gbogbo ẹlẹ́sìn òrìṣà tàbí ẹlẹ́sìn ìbílẹ̀ Yorùbá ní oníṣẹ̀ṣe ìdí náà sì ni èyí tó fi jẹ́ pé ẹ̀sìn ìṣẹ̀ṣe ni orúkọ ìpìlẹ̀ fún ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá èyí ni pé gbogbo abọ̀rìṣà ni oníṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe ní àná àti òní àtẹ́lẹwọ́ la bálà a ò mẹni tó kọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ ọdún ìṣẹ̀ṣe jẹ́ ní ilẹ̀ Yorùbá gbogbo wa ni a mọ ohun tí a bá lọ́wọ́ àwọn bàbá wa a pé òní ṣíṣe ọdún fún bíbọ ìṣẹ̀ṣe nígbà tí iṣu bá jáde bẹ́ẹ̀ ìlú kọ̀ọ̀kan ló máa ń mú ọjọ́ bí ó tilẹ̀ jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ ìlú máa ń papọ̀ ní àtijọ́ oníkálukú ló máa ń ṣe ọdún rẹ̀ nínú ilé rẹ̀ pẹ̀lú àwẹ̀jẹwẹ̀mu ní òde òní àyípadà tó gbòòrò ló ti dé bá ọdún ìṣẹ̀ṣe àyípadà yìí kò ṣẹ̀yìn ìfẹnukò àwọn bàbá wa ní nǹkan bí ọdún 1985 ní èyí tí wọ́n fi gbà pé kí gbogbo ẹlẹ́sìn ìṣẹ̀ṣe máa ṣe ọdún yìí ní ọjọ́ kan náà ní ìlú Èkó ni ìfẹnukò yìí ti wáyé kí wọ́n tó wá ní òǹtẹ̀ ní òkè ìtasẹ̀ Ilé Ifẹ̀ bí àṣẹ bàbá wa àràbà awósọpẹ́ tí í ṣe àràbà àgbáyé nígbà náà mo kí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ní pàtàkì mo kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèbí mákindé pé wọ́n ṣeun wọ́n kú iṣẹ́ ìlú wọ́n kú akin ní ṣíṣe wọ́n sì kú àìṣègbè ìwúre wa ni pé àwọn ìṣẹ̀ṣe yóò máa wà pẹ̀lú yín ọba tó jẹ tìlú tòrò orúkọ rẹ̀ kò ní parẹ́ ọba tó jẹ tìlú tún tòrò nípa kejì orúkọ tirẹ̀ náà kò ní parẹ́ gómìnà wa ọlọ́ládìlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ṣiṣẹ́.